ثم الصلاة والسلام على رسول رب العالمين محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run fún òṣèlú Muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ tí ó mọ́ àti àwọn sàhábà àti gbogbo àwọn <clears throat> ẹnìkọ̀ọ̀kan wa <clears throat> gbogbo àwa tí a jẹ́ mùsùlùmí tí a fi ẹsẹ̀ wa lé ojúpọ̀nà súnà anábì sallallahu alayhi wa sallam ní ìbámu sí àlàyé àwọn ẹni ìṣáájú rẹ̀ àbí ọlọ́wọ́n bá ní títóbi rẹ̀ kí ọlọ́wọ́n bá kí ó ka ìjókòó yìí sí ìjọsìn fún wa kí ó sì bá wa fi sínú òṣùwọ̀n iṣẹ́ rẹ̀ wa níjọ́ tí ọmọ tí a bá darí rẹ̀ sí tọ́lọ́hún àti dúkìá tá à ná sójú ọ̀nà ọlọ́run tí ò ní wúlò fún olówó rẹ̀ pẹ̀lú ògo ọlọ́run a ó máa tẹ̀síwájú eléyìí ni ó súnmọ́ inṣàlá ta'ala kó jẹ́ akhirul jilsa ìjókòó èyí tí a ó fi ká gbà tíra tí a ń ka èyí tí a fi ká lẹ̀ àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn nǹkan tí a kà nínú tírà náà ọlọ́run ọba kí ó má jẹ́ kí ó jẹ́ àwíjàre lé wa lórí kí ó ṣe níwọ̀n fún wa láti ṣiṣẹ́ tọ̀ tí ó wà nù ẹ̀ àsìbí ọlọ́run subhanahu wa ta'ala afáwa muhammad sọ́ọ̀lì almunajid tí wọ́n ṣe àkójọ tírà náà ọbẹ̀ ọlọ́run ọba ń tóbi ẹ̀kọ́ bá aṣọ wọn ní ẹ̀sán dáadáa kí ó sì bá fi sínú òṣùwọ̀n ṣẹ́ẹ̀rì tiwọn náà kí ó sì bá wa lọ́ra ẹ̀mí wọn látàrí dáadáa àti gbogbo àwọn bí irú wọn bẹ́ẹ̀ tí ọlọ́run bá fi wọ́n ṣe ìmọ́lẹ̀ tí ọlọ́run sì fi wọ́n ṣe àtùpà fún gbogbo àwọn àlèhùnmá nínú àwọn olùmọ̀ àti àwọn olùpẹ̀pẹ̀ sí ojú ọ̀nà ọlọ́run náà wa wa muhasabatu nafs muhimmatun fi tajdid al-iman muhasabatu nafs n tán pè ní muhasabatu nafsi ọ̀kan ló jẹ́ nínú àwọn nǹkan tí a máa fi ń ṣe àtúnṣe ìgbàgbọ́ nígbàtí ìgbàgbọ́ bá mẹ́hẹ àfáàní wa muhasabatu nafsi muhimmatun fi tajdidil iman kéèyàn ó jẹ́ ẹni tí yóò máa ṣe ìgbìdánwò ẹ̀mí ara rẹ̀ téèyàn ó máa ṣe èyàn ó máa bá ẹ̀mí ara ẹni wíjọ́ èyàn ó máa ṣègbìdánwò fún ẹ̀mí ara ẹni wọ́n ní ìṣesí yìí muhimmatun ní tó ṣe pàtàkì ni ká máa bá ẹ̀mí ara ẹni wíjọ́ àbí ká máa bi ẹ̀mí ara ẹni níbéèrè kí ló dé tí mo fi ṣe báyìí èé ṣe tí mo fi wà báyìí kí ló dé tí mo fi dá sọ̀rọ̀ yẹn báyìí èyí ṣe tí mi ò dákẹ́ kéèyàn jẹ́ ni tí ó mọ gbìdánwò ẹ̀mí ara rẹ̀ àfáà ní muhimmatun fi tajdid al-iman nǹkan kan tí ó ṣe pàtàkì ni o nípa tuntun ìgbàgbọ́ ṣe tajdid al-iman nígbà tí ìmánì èèyàn tó bá ti ń lọ síbi oko gbígbó tó ti ń lẹ̀ èèyàn bá tún wá fẹ́ sọ́dọ̀tun èèyàn gbọ́dọ̀ ṣe kíni o èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa báyìí mi ara rẹ̀ wíjọ́ yaqulu jalla wa ala ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó ga tí ó sì gbangba ó ń bá wa sọ̀rọ̀ ní alukur'an karim nípa pàtàkì ìmọ̀ báyìí mi ara ẹni wíjọ́ yìí a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run sọ ní alukur'an karim ọlọ́run ọba ní yá ayyuhal ladina amanu ọlọ́run ni mo pẹ̀yìn onígbàgbọ́ òdodo ittaqullaha ẹ̀páyà ọlọ́run wàlítàǹdùr nafsùn máa kọ̀dámẹ̀t lẹ́gàt kí ẹ̀mí kọ̀ọ̀kan kó máa kíyèsí kẹ́mi kọ̀ọ̀kan kó máa kíyèsí ní tó ń tẹ̀síwájú di ọjọ́ ọ̀la rẹ̀ kẹ́mi kọ̀ọ̀kan kó máa kíyèsí ní tó ń tẹ̀síwájú rẹ̀ kó máa wòye sí kó máa kíyèsí nǹkan tí ń tẹ̀síwájú di kíni o lè gáàdì di ọjọ́ ọ̀la rẹ̀ gaduka ma qabla ma ba'da yawmik ìmọ̀ ìta ń pè lọ́la òun náà ni gbogbo nǹkan tó bá ṣe wípé in tí ó wà lẹ́yìn òní wa yìí ọ̀la wa náà ni àfa kan ni wa'alamu ilmal yawm والأمس قبله ولكنني عن علم ما في غد عمي وأعلم علم اليوم والأمس قبله ولكنني عن علم ما في غد عمي وأعلم علم اليوم mo وأعلم ilma al-yawm wal-amsi qablahu mo nímọ̀ nípa nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń sìn mo mà ó yé mi ní tí mo sì ṣe lánàá náà mo máa ń tí mo fàánà ṣe walakinnani amma an ilmi ma fil ghadi ammi ṣùgbọ́n nípa ìmọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la àfọ́jú ni mo jẹ́ nípa rẹ̀ o mi ò mọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la látara pa àwa mọ tó lè ṣẹlẹ̀ lọ́la ó yẹ kí a mọ wà tó bá wá di ọ̀la òun ká mọ ṣe iṣẹ́ èyí tó la ó fi dà ká mọ̀ mọ̀ ṣiṣẹ́ wípé tó bá dọ̀la màá tún ṣe ká mọ̀ mọ̀ ṣiṣẹ́ pé tó bá dọ̀la èyí tí mi ò ṣe dáa lénìí ọ̀la ni màá tún ṣe kò tó fi dọ́ ọ dọ̀la ọlọ́run ọba sọ pé wàlítàndùn nafsun máa kọ́ dàmà tilẹ̀ bàtà algadu una yawmal qiyam kí ẹ̀mí kọ̀ọ̀kan kó máa kíyèsí ní tó ń ṣe tó ń tẹ̀síwájú di ọjọ́ ọ̀la rẹ̀ ọjọ́ ọ̀la yẹ alqiyama ni ọjọ́ ọ̀la yìí ó sì tún lè túmọ̀ sí ọ̀la tó súnmọ́ táwọn wò kó o má fi dáadáa kankan dọ́là kó o má fi ṣe olóore kankan dọ́là kó o má fi tútú bá dọ́là kó o má fi ìsúnmọ́lọ̀ kankan dọ́là torí pé wa alamu ilmi al-yawm wal amsi qablahu èyí tá à ń ṣe lọ́wọ́ yìí láàmà èyí tí ó ṣe wá èyí tá à subhanahu wa ta'ala nìkan ló máa abẹ́lẹ́wọ̀n subhanahu wa ta'ala ọlọ́run jẹ́ kí dáadáa ó ṣe o jáàsì rí dáadáa ṣe ní ọ̀la wa rahmatika arhamar rahimin látara àdìrẹ yìí kí ni wọ́n ń pè ní muhasaba gan almuhasaba ó náà ni kí ọmọ ènìyàn kó dá wà filkhalwa níwọ nìkan kí wà àti ẹ̀mí rẹ kẹjọjọ wà máa wọ̀ yá àjà wípé ǹjẹ́ ní tí mo ṣe lẹ́ni ǹjẹ́ àníyàn tọ́lọ́ ni mo fi ṣe kéèyàn máa bèrè yàn léèrè báyìí mo ṣètọrẹ àánú lénìí jẹ́ kí n yẹ̀ wò kínníkínní dáadáa ṣé torí tọ́lọ́ náà mo fi ṣe mo fún aláìní lóúnjẹ lénìí ṣé torí ọlọ́run mo fi ṣe mo ràn yàn lọ́wọ́ ṣé torí ọlọ́run mo fi ṣe mo kọ́ ẹnìkan lẹ́kọ̀ọ́ ṣé torí ọlọ́run mo fi ṣe mo lọ ṣe wáàsí níbi kan ṣé torí ọlọ́run mo lọ ṣe wáàsí wọn àbí torí àǹfààní kan àbí torí iyì àbí torí àpọ́nlé tí mo fẹ́ rí bẹ́ẹ̀ hádìí yẹlẹ muhasaba gbogbo ògbésẹ̀ tí èèyàn bá ti ń gbé kéèyàn mọ̀ há sábà rẹ̀ yàn nítorí wípé àwọn nǹkan tí ó padà kọ́ ọ lẹ́sẹ̀ nídọ̀gbẹ́ndẹ́ alkiyama kéèyàn ò tilẹ̀ ayé ṣe kíni o kéèyàn yànjú ẹ̀ ẹni tẹ́ ẹ ní kí ló dé tí ò fi máa kírun tó ní kò sáàyè mi ẹ̀bùn ń bẹ lọ́n wà tó bá lè ṣe mùhásábà ara rẹ̀ ni yóò rí pé twenty four hours lòún lé lójúmọ́ gbogbo àsìkò tóun ó fi kírun sótó wọ́n náà kó tó wọ́n náà ìwọ náà gbìdánwò ẹ̀mí ara rẹ pé nínú twenty four wọ́n ní kó o fi ẹyọ kan ṣe tọ́lọ́hún ó kù èlò twenty three twenty three kó o fi ṣe tara rẹ yẹn ní òtún sásìkò ẹ rí i pé láyé ń bí gan náà èèyàn náà téèyàn bá ṣe ìṣirò ara yẹn lórí pé ọ̀rọ̀ yẹn wọlé kó tó wá rí i pé èèyàn wà lọ pàdé ọlọ́run so ní àfọwà wàkọ́lá Umar bin Khattab radiyallahu anhu àfọwà Umar bin Khattab kọ́lọ́mọba kó bá a yọnu sí i ọ̀nà hasibu anfusakum kọ́bìlà àǹtò hasabu ẹ̀yin náà ẹ gbìdánwò ara yín o ẹ bẹ́mi ara yín wíjọ́ kó tó di wípé wọ́n padà tó bá yín wíjọ́ kó tó di pé wọ́n ṣèdánwò fún yín tó bá dẹ́wò ìdàlẹ̀ kìyàmà ìwọ náà ti kọ́kọ́ lọ ra past questions series past questions máa yí sí tó bá ti ṣe tán kọ́ lọ wọ́n answer lẹ́yìn wọ́n á ìwọ náà ó ti fúnra rẹ máàkì abẹ́ẹ̀kọ́ kó tó di pé ó wọnú example so hadha huwa afa Umar ibn Khattab kun hasibu anfusakum qabla an tuhasabu ẹ̀yin náà ẹ gbìdánwò ẹ̀mí ara yín ẹbẹ́ mi ara yín wíjọ́ kó tó di pọ́lọ́ wọn bá yóò ṣe ìṣirò yín ìjọ gbọdọ̀ lọ́kẹ́yà wa yaqulu al-Hasan afa Hasan al-Basri kọ́lọ́wọ́n bá kí ó bá wa yọ́nú sí wọn wọ́n ní látẹ́lk almu'min látẹ́lk almu'minu illa wa huwa yuhasib nafsa tán bá pe ẹnìkan ní mùmẹ́ni èyàn ò ní rí báyìí èyàn ò ní bá pàdé ò ní sálábà pàdé ẹ̀ àfi lẹ́ni tí yóò máa ṣe ìdánwò fẹ́mi ara rẹ̀ torí pé téèyàn fi jẹ́ mọ̀mìnì nìyẹn èyàn ó máa ṣègbìdánwò ẹ̀mí ara èèyàn ní òrèkóòrè èyàn ó máa ṣègbìdánwò ẹ̀mí ara èèyàn ntọ́ sọ̀yàn di téèyàn fi jẹ́ mọ̀mìnì òdodo nìyẹn torí pé kò sí ẹnikẹ́ni tẹ́sù tí èèfẹ́ bá a dá sí àlámọ̀rí ẹ̀ bójú wulẹ̀ kéèyàn ó pàpè mọ́ra ikhlas tó ṣètọ́ni ó fẹ́ mọ báyàn lọ́wọ́ sí pàápàá jùlọ ń tó màá ṣeun ṣètọ́ni ó fẹ́ mọ bọ́ lọ́wọ́ sí ntáyé mọ̀ mọ́ pé ah tó bá jẹ mọ́ lójú ọ̀nà tó ọlọ́run o ẹni yìí nípa nǹkan báyìí olùkẹ́ pè sí ṣètọ́ni ó báyàn lọ́wọ́ sí nǹkan àyàfi kéèyàn ó mọ rẹ̀ làbúdà mílẹ̀ mọ hásábà sọlọ́wọ́ jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì yóò ṣe nǹkan lọ rẹ́yìn níjọ́gbìn ìdàlẹ̀ kìyàmà kò ní bá nǹkan kan níwájú ọlọ́run nínú iṣẹ́ olóore nítorí pé èṣù ti bá a lọ́wọ́ sí gbogbo àwọn nǹkan tí ń ṣe yẹn èṣù sì ti ṣe kí ni o ó ti bá a ní àrẹ jẹ làbúdà minal muhasaba wà àfàwà maimun bunu mahran òní inna taqiya ashaddu muhasabatan li nafsihi min sharikin shahihin ó ní inna taqiya dájúdájú ẹni tí ó jẹ́ olùbẹ̀rù ọlọ́run a máa lé koko mọ́ ẹ̀mí rẹ̀ níbi kó máa ṣègbìdánwò fẹ́mi ẹ̀ kí ló dé tó fi rí báyìí èyí ṣe tẹ́lẹ̀ fi báyìí kí ló dé tí mo fi sọ báyìí kí nìdí tí mo fi fèsì báyìí kí ló dé tí mo fi lọ bíyìí kí ló dé tí mi ò fi dákẹ́ هذه محاسبة. يوم muhasaba al-taqi olùpayọ Ọlọ́run yóò lè koko mọ ẹ̀mí ara rẹ̀ níbi ìmọ̀ sọ̀fin tó tó ìmọ̀ bẹ́mi ara rẹ̀ wíjọ́ ìmọ̀ ṣègbìdánwò fẹ́mi ara rẹ̀ min ṣẹ̀ríkì ń ṣẹ̀hìhìn ju ṣẹ̀ríkì lọ tàrífínà ṣẹ̀ríkì wọn lẹ́sẹ̀ sẹ́mi ṣẹ̀ríkì al ẹni tá a jọjọ dá òwò papọ̀ Hmm? so ńgbà wa fẹ́ máa ṣèṣirò bá a ṣe pawó ó wá tún lọ jẹ́ ṣèṣì ọjà hun yóò rárá hàn rọ tún kìíní sí dáadáa tún sí bóò ló ṣe jẹ́ nígbà ṣe sùúrù àti bá jọ lówó náà ni ọyà hmm, tún sọ́làyé ẹ̀ torí pé ahun kò ní fẹ́ kí nǹkan kan ó kò dín ń bẹ̀ bí irú ẹni báyẹn bí ó ṣe máa tọpinpin tí ó máa gbìdánwò ẹnìkejì rẹ̀ ń mùmíní olùbẹ̀rù ọlọ́run ọba a máa gbìdánwò ẹ̀mí ara rẹ̀ jù bẹ́ẹ̀ lọ lórí gbogbo àti bá ń ṣe ṣòro ló fi jẹ́ kí gbogbo àwọn nǹkan tí a bá ṣe tá a láníyàn pa fẹ́ máa fi ṣe tọ́lọ́run a gbúdọ̀ tó máa yẹ̀mí ara wa wò ní gbogbo ìgbà torí pé ṣètọ́n kò ní fi wá lọ́rùn lẹ̀ títí tí nǹkan yóò fi jáde kúrò ní tọ́lọ́run ẹ máa wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ ní kékeré ẹ rà á mì tọ́lọ́run bẹ́ẹ̀ abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n tó bá ti di pé ó ń fẹjú ó ń fẹjú ó ń fẹjú táwọn èèyàn bá kíyè sára tọ́lọ́run yóò kúrò mbẹ́ ṣètọ́ ni ó ti rí sẹ́yìn sí àsìkò tí tọ́lọ́run bá kúrò mbẹ́ yẹn ni kíní yóò máa fẹjú sí ẹ wàá máa wò nínú ẹ̀mí pé ìmọ̀ fitọ́lọ́run sí yẹn gan ni òjò fẹjú tẹ́lẹ̀ bí ṣe ń fẹjú yẹn ẹ mọ̀ kásá sí yọrí ṣùgbọ́n tọ́lọ́run ọba subhanahu wa ta'ala àníyàn tọ́lọ̀ yẹn ó ti kúrò bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ẹ̀ ní rí ènìyàn kan àbí húmọ̀ kan tí bá ń ṣe nǹkan pẹ̀lú àníyàn tọ́lọ̀ nǹkan yẹn lè mọ́ fẹjú nípìnlẹ̀ ṣùgbọ́n kí nìyẹn máa tọ́jọ́ yóò ní lápá yóò ní lápá tó bá jẹ́ pé ẹnìkan ṣoṣo ni ó ní lápá lé lórí ẹnìkan náà yóò lọ lápá nílá níbòmí ṣùgbọ́n tó bá jẹ́ pé kì í àníyàn ti wọ́ ó lè fẹjú láti pilẹ̀ ṣùgbọ́n òró kùsùkùsù dáwà iná ìmọ̀ padà jẹ́ torí pé àníyàn o kì í ṣe tọ́lọ́run subhanahu wa ta'ala so fakis ala dhalik ẹ gbé lórí gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣẹlẹ̀ láwùjọ wa kí wọn náà ó gbé lórí àlámọ̀rí tiẹ̀ náà pèsè tó ń ṣe sàníyàn tọ́lọ́run ló fi ń ṣe ṣé káyé lè bàbàrà rẹ ni ṣé káwọn èèyàn lè sọ pé wọ ni ṣé káwọn èèyàn ó lè máa fún ọ ní ìtọ́ lẹ́tọ̀ọ́ sí ni wàkàlà ṣèdí nìyí tí àfàwà Ibn Qayyim al-Jawziyya rahimahullah wọ́n ní wa halaku nafs min ihmali muhasabatiha wa min muwafaqatiha wa tiba'i hawaha àfàwà Ibn Qayyim rahimahullah wọ́n ní ìparun ẹ̀mí kíparun ó débẹ̀mí èèyàn ó ń bẹ níbi ìtafẹ́ máa sọ yìí àkọ́kọ́ nínú tí máa jẹ́ kíparun ó bẹ́ẹ̀mí èèyàn min ihimali muhasabatiha téèyàn bá pa ìmọ̀ bẹ́ẹ̀mí ara ẹni wíjọ́ téèyàn bá pàtì téèyàn bá ṣe téèyàn bá bìlẹ̀ pé ìmọ̀ ni òun ti ga òun ti ẹ̀mí òun ti mọ́ tayọ ohun tí ṣètọ́nu lè fi dọ̀tí yìí ẹni yẹn ń lọ sóko parun nìyẹn bójú wulẹ̀ kọ́ ọ̀pọ̀ tó nímọ̀ bójú wulẹ̀ kọ́ ọ̀pọ̀ tó níjọsìn bójú wulẹ̀ kọ́ ọ̀pọ̀ tó níbi dídí súnàmù téèyàn bá ṣe muhasabatu nafs kó o túmọ̀ abira rẹ wò pé ah ṣé mo ṣe sọ̀rọ̀ ṣé àníyàn tó mo ṣe fi ṣe kìí ṣe kìí ṣe pé káwọn èèyàn lè wò pé mo máa ń ka yín ni èèyàn muhasaba kódà ẹlòmíín bẹ tó bá pè sáà kìí ṣe pé ah bẹ́ẹ̀ ṣe gbọ́rọ̀ yẹn kalẹ̀ bóyá tó bá dìgbà míì káwọn yẹn má bàa síbínú ah òun máa ma sọ bẹ́ẹ̀ ni kì í ṣe pé òun wà ṣé kò wà nítumọ̀ tó bá tú bẹ́ẹ̀ kó tú bẹ́ẹ̀ náà la so àwọn nǹkan yẹn yóò jẹ́ kéèyàn ní tàwádọ̀ torí pé mádàmù tó yẹ pé tó ń ṣe náà ó fẹ́ gbalára lọ́dọ̀ ọlọ́ni o ò ní fẹ́ kéṣù ò nípìn bẹ́ẹ̀ àwọn sálà kọ́lọ́n bá kó bá ayọ́nu sí wọn tó bá ń sọ àdúrà pé allahumma rabbana la taj'al li ghayrika min amalina nasiba wọ́n ní ìrẹ̀ ọlọ́run dákun má jẹ́ kẹ́nìkan kan ó nípìn nínú sẹ́tàn bá ń ṣe fún ọ má jẹ́ nìkan kan ó nípìn bẹ́ẹ̀ jẹ́ ó lè jẹ́ pé wọ́n nìkan lónìí wàlá taj'al li ghayrika fi a'malina nasiba má jẹ́ kẹ́lòmí ò nípìn irun wa tá à ń kí má jẹ́ lómi ò nípìn bẹ́ẹ̀ má jẹ́ iṣu ò nípìn bẹ́ẹ̀ má jẹ́ da ọlọ́run kankan ó nípìn bẹ́ẹ̀ jòkó jẹ́ pé wọ́n nìkan lónìí lọ ààwẹ̀ wa tá à ń gbà má jẹ́ da ọlọ́run kankan ó nípìn bẹ́ẹ̀ ju ìtòrí tìrẹ Ọlọ́run nìkan lọ ìmọ̀ wa tá à ń wá má jẹ́ ẹ̀dọ́ Ọlọ́run kan kó nípìn nínú àníyàn wa tá a fi wà ju ìtòrí tìrẹ Ọlọ́run ọba subhanahu wa ta'ala so ìdí ni tó fi jẹ́ pé ọ̀gọ̀rọ̀ kathura kathurat al-ulama wa qullat al-fuqaha kathurat al-qurra wa qullat ar-rabbaniyun min àwọn tó ka nǹkan ó pọ̀ ṣùgbọ́n àwọn tó jẹ́ ni ọlọ́run nínú àfa kéré torí wípé àníyàn ìmọ̀ bí ẹ̀mí ara ẹni wò ní gbogbo ìgbà ní máa ń jẹ́ kálùbáríkà wà nínú ìmọ̀ nísì máa ń fi torí pé ma'na al-baraka fil ilmi ìtumọ̀ kálùbáríkà wà nínú ìmọ̀ òun náà ni wípé kí mọ̀ yín ó wúlò fún wọ onímọ̀ kárí eré pa ìmọ̀ lára ẹ̀ nínú sọ̀rọ̀ sí ẹ nínú ìhùwàsí rẹ nínú ìṣesí rẹ nínú ìbágbépọ̀ rẹ pẹ̀lú ọmọ làkànnì àkòlèmọ́ rí bẹ́ẹ̀ ẹ̀ mọ́ fàáfà. bákan náà kí mọ̀ rẹ yẹn wá wúlò fáwọn èèyàn káwọn èèyàn ṣàǹfààní níbi ìmọ̀ rẹ wọn wọ́n ṣàǹfààní kan wúlò látara àmọ́ rẹ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ kan fi wúlò káwọn èèyàn máa gbọ́ wàásì rẹ kan tara kan mọ kẹ́lọ́kọ́ ẹ̀ lómi lè mọ̀ rí ọ lójú ṣùgbọ́n ọlọ́run ti ó ti fi ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ́nà hada yadulu alal baraka fil ilm kì í ṣe bí àfáàbò rẹ̀ bá ṣe pọ̀ tó kéèyàn lówó lọ́wọ́ kéèyàn lọ́rọ̀ juz'un minal baraka ìpín kan ni nínú ọ̀pọ̀tùmọ̀ gẹ́gẹ́ kọ́ ni alibarika nínú mọ̀ olórí pàápín alibarika nínú ìmọ̀ orí kí mọ̀ yẹn wúlò fún wọ́n tó nímọ̀ tó nímọ̀ yẹn káwọn èèyàn ó sì wúlò kí wọ́n sàǹfààní látara mi wọn láàfin rí ọ̀pọ̀lọpọ̀ àwọn afa amthal imaamu nawawi rahimahullah ẹwùrọ̀ Riyadu Salihin níbo ni alamul islami láyé lẹ́nu tí wọ́n ti kà ọdún mélòó ni imam nawawi lò láyé sowó ló ní débẹ̀ ẹ wá wọ alamul islami yastafidu nasu min musannafatihi arbaina nawawiya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn afa amfalu sheikh nasir nal albani rahimahullah ẹ wo gbogbo ayé wọ́n yẹn sàǹfààní pẹ̀lú ma kì í ṣe pé owó fi ròyìn àwọn afa yẹn ṣùgbọ́n lọ́wọ́ bá fi àlùbáríkà wa nafa Allahu li ummata bi ilmihi umma sàǹfààní pẹ̀lú ìmọ̀ wọn ìmọ̀ wọn ilmuhu shari'atallah ìmọ̀ wọn ọlọ́run fi dáàbò bo ẹ̀sìn rẹ̀ lórílẹ̀ ìmọ̀ wọn ọlọ́run fi dáwọn èèyàn padà níbi ìṣìnà ìdánpẹ̀lẹ̀ alùbáríkà nínú mọ̀lẹ́ so bẹ́ẹ̀ náà lẹ́ni tó fẹ́ wámọ̀ ẹ̀sìn kò gbúdọ̀ jẹ́ pàníyàn rẹ̀ ni wípé ah kọ́ kọ́ kò gbọ́ ẹ̀bọ sí báyìí ní àwọn àgbà sáwọ́dí lọ ní wàá dé ní ọ̀rọ̀ àmọ́tò àkọ́lé alùbáríkà alùbáríkà gùn ńlá kí haram náà kọ́ lọ́n ṣe bẹ́ẹ̀ fún ẹrú rẹ̀ wọ́n ṣùgbọ́n yẹn ò gbọdọ̀ jẹ́ àníyàn ìyẹn sì kọ́ ní ìtumọ̀ báríkà kódà àfáà mi ń bẹ yóò nímọ̀ ó lè jẹ́ pé bí eríko kan ní ọlọ́jọ́ kò sí tí ó máa káwọn èèyàn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tí ó máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn tí ó máa tó àwọn èèyàn sọ́nà àlùbáríkà wà nínú mọ̀ rẹ̀ torí pé nítorí pé ní àlùbáríkà nínú mọ̀ òun náà ni tó bá ti ṣàǹfààní Imam Shafi rahimahullah كن حسبي بعلمي إن نفع ما ظل إلا في طلعة ما طار الطير وارتفع إلا كما طار وقع ما مشى في حسبي بعلمي ان نفع ما ظل إلا في طمع الله رفع ما رقب الله رفع درجة مطر طير وارتفع إلا كما طر وقع إلا كما طر Imam Shafi'i hasibe bi ilmi innafa ìmàmí ó ti tó ó ti tó mi ntí mo fẹ́ rí ń bẹ̀ mo ti rí ìnàfa tó bá ti ń ṣe mí láǹfààní tó sì ti ń wúlò fáwọn èèyàn máa dolo hela fìtọ́ kò sí ti ń sọ àfa àdẹni yẹpẹrẹ láyé ju kó ní para hàn kó má ní ayọ̀ ọkàn kó fẹ́ máa ṣe bí àwọn ará ayé náà ntara ayé ń lò lásán ló fẹ́ máa lò ntáwọn tó ti tẹ̀rí sínú ayé ń lò nínú ọkọ̀ lónìí dáadáa olú ẹ̀ náà ló fẹ́ máa lò Imam Shafi rahimahullah ó ní ìdáwàlágà tìlkìláàbù fi ìnáyìn ìdáwàlágà kìláàbù fi ìnáyìn naza'atu yadi wa nafsi tashtahiyi imam shafi ní tó bá ti di wípé àwọn ajá ti kẹnu bọ omi ife omi kan tòmí wà ń bẹ bó ti wulẹ̀ kómi yóò wù mí mu tó màá yọwọ́ mi kúrò ń bẹ àwọn shafi pè lájà òun náà ni àwọn olùyàpàṣẹ ọlọ́run àwọn alùdúnìyà tábà ti rọ́gìrì sí nǹkan bó ti wulẹ̀ kí nǹkan yẹn wù mí kódà kó jẹ́ mùbá èmi ò ní ṣe èmi ò sọ sáyẹn bẹ́ẹ̀. hasbi ilmi innafa ma dolo illa fi tọ́ma ma rọ́kọ̀bá lọ́rọ̀ já ma tọ́rọ̀ tọ́rọ̀ wàrtafa. إلا كما طرق إلا كما ما ظل إلا في طمع kò sí ti ń jẹ́ àbùkù láyé ju kéèyàn ọmọ láyọ̀ ọkàn lọ iyì bọ́lọ̀ ti dá ó dìgbà tó wá sọ pé o iṣẹ́ níyì àwọn yóò wá ọ lò pẹ̀lú àbùkù ṣùgbọ́n tó o bá ti gírí mọ́ra rẹ ẹ̀tìzásun nafsi tó o fira rẹ sáàyè àpọ́nlé tọ́lọ́wọ́n bá fi ọ́ sí ọ̀sẹ̀ tí ó fà bùkún pàápàá jùlọ ẹni tó ní mímọ̀ ẹni yìí ni nítorí pé nǹkan yìí lọ́lọ́wọ́n bá gbé sí lọ́dọ̀ madolo ìlàfẹ́ kò sí ní tó sọ̀yàn dẹni yẹpẹrẹ tó kéèyàn ó ní parahàn parahàn ó náà ní kéèyàn máa nàga ntí èsì tí ẹ kọ́ máa nàgà sí. márọkọ bàlá òrọjà mẹtọrọ tọyẹrọ wàrẹtàfà ìlàkà mẹtọrọ wàkọ ìlàkà mẹtọrọ wàkọ. gbogbo ẹnikẹ́ni tó bá wá máa ń kọ́ mi inú ọlọ́run ipò ọlọ́run ọba máa ń rí mi rọ̀já onítọ̀hún yóò ní àgbìyèlé lọ́dọ̀ ọlọ́run ma tọrọ tọ ẹ̀rọ mọ́ wàá jẹ́ kó tàn ọ́ jẹ wípé ibẹ̀ ni ó jókòó sí eléyìí mi fẹ́ tàbùkù ara mi ibẹ̀ ni ó jókòó sí àwọn kan ti lọ ọba dé jẹ́ẹ̀tì náà ń lò báyìí àfáà ní Imam Shafi ní ẹ̀fí wọn lẹ̀ ma tọrọ tọ ẹ̀rọ ọ̀rọ̀ tà fà ìlà kà má tọrọ wà ilá kàmá ibẹ̀ ni ó jókòó sí kìnnì kan eré àràmù sáràmù gan kárí mọ́ tọ́ Imam Ṣàfi ní ẹ̀fìn wọn lẹ̀ máa tọrọ ọ̀tọ̀ ẹ̀rọ wàràtà ẹyẹ bẹ́yẹ ṣe rí ń bó ṣe fò lóòkè róró wàràtà fa ó tún wọnú sánmà àrímọ́ bó ṣe lọ náà ilá kàmá tọrọ àpá. ilá kan bó ṣe lọ náà ní bọ̀ wálẹ̀ gbogbo ẹni tábùkù bá gbéga ẹ̀tẹ́ yóò padà sọ́dẹ nílẹ̀ gbogbo ẹni tórúkọ rẹ bá fọ́n káyé lérí ti para hàn yóò padà yóò padà náà ẹni tó bá wá tàwádọ́ aliláì rọ̀fáàhù Allah ìyẹn ni Imam Shafi rahimahullah ló pa kéèsì wá sí máa tọrọ tọrọ wàtàfà. wàhílẹ́kù nafs ìparun ẹ̀mí min ihimel muhasabatiha àkọ́kọ́ náà ni kéèyàn pa ìmọ̀ bẹ́ẹ̀mí ara èèyàn wíjọ́ kéèyàn pati wàmín muwafakọ́tì ha bákan náà nínú tí máa ń kó parun bẹ́ẹ̀ mí èèyàn kéèyàn ó máa gbà fún ẹ̀mí èèyàn lérí gbogbo bí tẹ́mi bá ń pè yàn lọ ẹlẹ́ẹ̀kẹta wọ̀tìbáì hàwà kéèyàn ó sì máa tẹ̀lé ìfẹ́ nú ìfẹ́ ẹ̀mí èèyàn tẹ́mi ń fẹ́ wọn kọ́ ọmọ tẹ̀lé gọ́gọ́gọ́gọ́ kọ́ ọmọ tètè pèrè padà a máa kó parun báyàn nítorí pé ẹ̀mí ó máa ń pààyàn láṣẹ àti ṣàbúrú wà náà sọ àmàrà tó ń lè sọ ẹ̀kọ́ lálàá ẹ̀mí máa ń pààyàn láṣẹ àti ṣàbúrú ẹ̀mí máa ń fà ṣàbúrú jù dáadáa lọ pàápàá jùlọ tí aburú bá rọ kiri kẹ́yìn báyìí ẹ̀mí ò máa sọ pé ṣe ẹ̀mí ò máa sọ pé ìwọ náà ṣe tọ̀wọ̀ lẹ́ẹ̀kan gbìyànjú ẹ̀ anáfso amára tún bẹ sọ wà náfso amára tún bẹ sọ ẹ̀kọ́ lálàá náà. رب الخلائق فاعذرها على الدخل رب الخلائق فاعذر àfààní wa nafsu ammaratun àfààní ẹ̀mí tẹ̀rí yẹ ẹ̀mí máa ń pààyàn láṣẹ wa nafsu ammaratun bisu iqala la rabbul khalaiqi fàdàrà. nínú ojú máa kó parun bẹ́ẹ̀mí ọ̀kan ní kéèyàn máa tẹ̀lé fẹ́nu wọ́n ní bó ṣe rí ni nínú àwọn ọ̀nà tí sùn máa fi ṣìyàn lọ́nà nìyẹn ahlul bid'ah kò sí tó sọ ahlul bid'ah nù ju fẹ́nu lọ làwọn afáàfin máa ń pè wọ́n ní ahlul zayg wal ahwa ahlul zayg wal ahwa àwọn tí wọ́n ti gún rí tífẹ̀ẹ́ inú òjì wọn gbádùn kódà bàbá bẹ́lòmíì sọ́bọ̀ bá sọ sọ sọ tó mi tán lẹ́yìn ẹ̀jẹ̀ tí ò lẹ́nu kankan máa pé ànígbà orí ìta dúlé náà ládùúlé lórí highway nerves njẹ́ ó sì parun náà ní ẹ̀ta àwọn afáà fi sọ wípé ọlọ́run òye forí ẹ̀ṣẹ̀ jin oníbíríà torí pé kò ní túbá so látara àdé eléyìí nínú tí máa kó parun báyàn ọ̀kan ní ìfẹ́ inú ah, ṣé ìwọ kékeré lọ́wọ́ àmọ́ sọ fún wa pé ìfẹ́ inú nìyẹn kì í ṣe pé sọ́lọ́n ló wú bẹ́ẹ̀ sanabi ló wú bẹ́ẹ̀ lílá ìkàmọ́ ọlọ́run nìkan lọ́ba tó mélòó mélòó nìkan téèyàn ó máa ṣe téèyàn ó rò pé nǹkan tó tọ́ ni ojoojúmọ́ ni màá ń gòkè ojoojúmọ́ ni ìwádìí ń jìndó sí i wọ́n sì padà sọ fún yàn pé àdéhùn ìṣẹ́ lẹ́yìn ò lálàáfíà tó bá sì tàbẹ́ yẹn tó kílẹ̀ pé kò lálàáfíà àti bá àlùjànnà náà lọ́wọ́ sọ́ọ̀lẹ̀ ṣùgbọ́n bá a ṣe sọ̀hún ó dùn lẹ́nu báwọn ṣùgbọ́n àti juwọ́lẹ̀ ṣètọ́nù ti lúgọ síbẹ̀ nítorí pé ìparun ọmọnìyàn wà bẹ́ẹ̀ so gbogbo àwọn nǹkan yẹn lèyìn ó wà á máa ṣe mọ̀hásábẹ́ mi èwo ló kí mo fẹ́ gbà lérí ẹ̀ nígbà tí wọ́n ti ní kò bá súnà mu èmi náà filẹ̀ ó lè wá máa jẹ ẹ̀mí rẹ̀ ń pa fala budda an yakuna lil muslim àfààní gbogbo bó ti wulẹ̀ orí kò gbúdọ̀ má máa bẹ fún ẹ̀ tó bá jẹ́ mùsùlùmí wákùtùn àsìkò kan ó gbúdọ̀ máa wà fún èèyàn yàkùlù fi ibi nafsihi tó pa sófo ìwọ àtẹ̀mí ẹ̀ fàyọ̀rọ̀ jìrù ó wà á máa dá àwọn nǹkan tó ti fẹ̀mí yẹn sí àwọn nǹkan tó ti ṣe ó máa flashback yọ̀rọ̀ jìrù ha ó máa gbé e yẹ̀wò lágbètún yẹ̀wò wọ̀yọ̀ ha síbò ha ó máa bá ẹ̀mí rẹ̀ yẹn wíjọ́ wàyánzòrò fi ṣàníhá ó sì máa kíyèsí ìṣesí tí ń bẹ pẹ̀lú ẹ̀mí rẹ̀ òlìkúlì nafsin ṣàánú gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ló ní àwọn ìṣesí jubilat anufus alel hasad gbogbo ẹ̀mí ló ní kèéta gbogbo ẹ̀mí ló ní gbogbo ẹ̀mí ló ní kèéta ṣùgbọ́n bó ló ṣe fẹ́ tẹ̀ kéé tán àwọn àwọn òṣìṣẹ́ ìjọba ẹ̀ tó bá jóun náà nǹkan kí la fẹ́ ṣe ọlọ́run ló gbé fún o ti tẹ̀ mí ẹ̀ mọ́lẹ̀ nù ṣùgbọ́n tó bá ti lè fún láàyè kó máa sọ pé o sì lè jẹ́ lágbájá ẹ̀ lọ́wọ́ àti o ah, sì lè jóun ẹ̀ kìíní kan ah, ẹ̀mí yẹn ó sì máa tiọ́ tó gbogbo ẹ̀mí ló ní àwọn amrod àwọn àìsàn ṣahawa gbogbo ẹ̀mí ló ní gbogbo ẹ̀mí ló ní hasad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n yanzuru fi sha'niha èyí ó máa kíyèsí ṣe sí ẹ̀mí èèyàn èyí ó máa kíyèsí ṣètọ́nà wà lúgọ̀ tí ọgbẹ́ àkì í ṣe hasad ni kì í ṣe hasad ó ti mọ tààrífù hasad o ṣùgbọ́n ṣètọ́nà ó fún ọ ní tààrífù mi ọmọ ni kì í ṣe hasad bẹ̀tẹ̀ yẹn bá wò wá dé hasad hasad ni ẹ so nasallallahu salama wa ma adha qaddama min azadi li yawmil mi'ad èyàn ó sì máa bí ẹ̀mí èèyàn èyàn ó máa kíyèsí ẹ̀mí èèyàn lérí kí ni nǹkan tí òun ti síwájú nínú ìṣèǹpa lèyẹ omi mẹ́àd fún ọjọ́ tónúkálukú ọ̀lọ́ jábọ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala so àfààní bó ti wulẹ̀ kórí kò gbúdọ̀ má máa bẹ fún ọmọ nìyà tó jẹ́ mùsùlùmí bóyá kan lọ́sẹ̀ ni bóyá ojoojúmọ́ ni bóyá kan lóṣù ni tó pa sófò. So

kọ́ má túbá lórí ẹ̀ṣẹ̀ yálà ẹnu ló fi dá ni ìṣesí ni àbí ìhùwàsí wa khitaman níparí fa inna du'a Allah azza wa jalla min aqwa al-asbab allati yanbaghi al-abdi an yabdulaha bákan náà àfààní níparí gbogbo ń ta wá yẹn pabambari rẹ̀ òun náà ni kéèyàn ó máa bẹ̀ ọlọ́run pé ọba kó bá tún ìmọ̀ ní èèyàn ṣe kúrò níbi lílẹ̀ nítorí pé ìmọ̀ ṣàdúà min akwal asbab nínú àwọn okùnfà èyí tó lágbára pọ̀ alẹ́tì yambagi alal abdi an yabdulaha èyí tó yẹ kí ẹrú sìn kó dìrọ̀ mọ́ òní lórí gbogbo èyíkéyìí nínú ìṣesí tí èèyàn bá wà kàmákọ́lá nàbí sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí anabiwa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí anabi sì sọ wípé innal imana la yakhla fi jawfi ahadikum kama yakhliqu fáwọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ní ìmánì ó máa ń gbó nínú igbá àyẹ̀nì kọ̀ọ̀kan yín gẹ́gẹ́ bá a sọ sí máa ń gbó fas'alullaha an yujaddida al-imana fi qulubikum ẹ̀yà máa bẹ̀ lọ́wọ́ kọ́lọ́hún ó ṣe ìmánì lọ́tún lọ́tún nínú igbá àyà yín allahumma inna nas'aluka bi asma'ika al-husna wa sifatika al-ula an tujaddida al-imana fi qulubina allahumma habib ilayna al-iman. وزينه في قلوبنا وقر إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين سبحان رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين afa wa fi àdúrà wọn fi parí tírà náà wọn ní ìrẹ Ọlọ́run à ń bẹ̀ ọ́ pẹ̀lú orúkọ rẹ èyí an tujadila imana fi qulubina kó bá wa ṣe ìgbàgbọ́ lọ́tùnlọ́tùn nínú ìgbà àyà wa allahumma ẹ̀rẹ́ ọlọ́run ṣe imani ní tẹ́mi wọ́n máa nífẹ̀ẹ́ sí gbogbo kí ni túmọ̀ kẹ́mi èèyàn nífẹ̀ẹ́ sí imani gbogbo tó lè jẹ́ kí imani èèyàn ga ẹ̀mí èèyàn máa fàmọ́ láti ṣe ìtumọ̀ hababa ilayhim al-imani habib ilayna al ọlọ́run jẹ́ kẹ́mi wọ́n máa fàmọ́ gbogbo nǹkan tó bá jẹ́ tìrẹ ọlọ́run wa zayyinhu fi qulubina kó o sì ṣe ìmánì lọ́ṣọ̀ọ́ nínú gbáyà wa kí ni túmọ̀ sí ṣe ìmánì lọ́ṣọ̀ọ́ tọ́lọ́n bá ti ṣe ìmánì lọ́ṣọ̀ọ́ nínú gbáyà yóò lápa nínú wẹ̀yàn yóò lápa nínú àdìsọ́kẹ̀yàn yóò lápa nínú ṣẹṣẹ yàn wàkàrẹ̀ ilẹ̀ ilẹ̀ kúfọ̀ ọlọ́run jẹ́ ká kórira ìwà kẹfìrí wàlfosuk ìtàpásítọ̀ ọlọ́run ìwà waj'alna minar rashidin ọlọ́run fi wá sínú ẹni tí ó mọ̀nà nínú àwọn ẹrúsìn rẹ̀ subhana rabbil izzati mímọ́ fún ọlọ́run ọba ọba tó ní gbogbo yìí tó ní àgbéga amma yasifun tayọ gbogbo nǹkan táwọn èèyàn fi ń ròyìn rẹ̀ wasalamun ala al-mursalin àlàáfíà ọlọ́run kó máa bá gbogbo àwọn òjíṣẹ́ rẹ̀ walhamdulillahi rabbil alamin ọpẹ́ gbogbo tí ń jẹ́ ọpẹ́ pátápátá tí ọlọ́run ọba ní í ṣe yìí ọba tí ń tọ́jú gbogbo àgbáláyé ọba tó dá gbogbo ẹ̀dá pátápátá tí ń tọ́jú gbogbo ẹ̀dá wa katabahu muhammad salih al-munajjid ẹnu ọtíra yìí ọ̀nà ni àfọwà muhammad salih al-munajjid نسأل الله سبحانه وتعالى أن يحفظه ويرعاه ويديم خدمته ويديم حياته على خدمة الإسلام والمسلمين abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kó bá wa lọ́rẹ̀ mi àfáwà muhammad sọ́lá al-munajid kọ́lọ́n bá dúró bá a kíyèsí nasala ala yuriya na fihi makuruha wala suha aláwọn máa jẹ ká gbọ́ aburú nípa rẹ̀ wọ́n sì jẹ ká gbọ́ ntá mọ̀ ẹ̀ta ọ̀rọ̀ rẹ̀ ṣe wá já sí níta ìdá báyìí aláwọn máa jẹ kọ́ sẹ́yìn eléyìí nínú àwọn pímọ̀ lálùbáríkà ni nadiru allah subhanahu wa ta'ala li sheikh muhammad salih al-munajid ala dhahri wabi wa wala yadri wala ya'lam ana hunaka unasun fi nigeria yad'una allah subhanahu wa ta'ala an yahfadhuhu wa yar'ah eléyìí ọjọ́ ọ̀kan nínú oore tọ́lọ́ máa ń ṣe fáwọn onímọ̀ pàápàá jùlọ tó bá tún àníyàn rẹ̀ ṣe èyí ń túmọ̀ sí tá à ń pè lálùbáríkà lórí ìmọ̀ afáwọn mọ̀rẹ́ sọ́lá al-Manhaj tá à ń kàtírà wọn àwọn ò mọ̀ pa ń ṣàdúrà fáwọn báyìí àbí wọ́n mọ̀ ní tá à ń pè lálùbáríkà ni irú àdúrà eléyìí ní sísè ó lè sọ́fà wà ní nǹkan ni àdúrà téèyàn ń se fọmọ nígbà tí ò sí ń bẹ àdúrà tí máa ń gbà ní ẹ wá wo iye àwọn èèyàn tí máa ń ṣàdúrà fáwọn àfà lágbàáyé táwọn àfà gan ò ní mọ sọlọ́fọ́ wá jẹ́ pé tẹ́nìkan bá wá ń ṣépè fún àfà òun nígbà tẹ́nìkan fẹ́ kọ̀ṣẹ́ ni ọ̀kan nu àfà ní dáwà kankan ó ní òbí tó bí wa ó ń ṣàdúrà wa àfà tó kọ́ wa ó ń ṣàdúrà wa kí tún ni ọmọ tá a kọ́ ó ń ṣàdúrà wa ọmọ tá a tọ́ ó ń ṣàdúrà wa èyí tá a bí ó ń ṣàdúrà wa ẹni tó rí wa ó ń ṣàdúrà wa ẹni tó mọ̀ wa ó ń ṣàdúrà ẹni tó gbọ́ wa tí ò rí wa nàám aya tá a fẹ́ ó ń ṣàdúrà àwọn àna tá a ní ó ń ṣàdúrà ẹni tá a bá gbé ó ń ṣàdúrà wa àwọn ọ̀rẹ́ tá a ní wọ́n ń ṣàdúrà wa bẹ́ẹ̀ni kàbá wa gbé wa ṣépè ó ti di kí ni ó dàdúrà ni so wàá kàdà n táwọn àfa àmọ́ lé nìyẹn kì í ṣe nǹkan àfojúrí báyìí ẹwúrò àfa àlùmọ́nà jíde ń sìn ẹwúrò táwọn àti ń sàdúrà fún wọn abadan láyà tasawwaru abadan kò lè bó bá fi lálàgà aláwò lè lọ bẹ bó ti wá rí yẹn bí ó ṣe lọ káàkiri nìyẹn báwọn yóò ṣe máa ṣàdúrà ìyẹn ni àwọn àfa olùbẹ̀rù ọlọ́run máa ń wà èyí ò ní válù lọ́dọ̀ wọn ju pé kan á ṣe kúbẹ́kúbẹ́ kan bà ìmánì ara wọn jẹ́ lọ so ìyẹn ẹ jẹ́ kí àwa náà ká fi kọ́ ṣe ó ń bẹ láyé báyìí ọlọ́run kó bá lọ́rọ̀ ẹ̀mí ọlátàrí dáadáa bí ọba tún sí láyé mọ́ náà bí ó ṣe àǹfààní yóò ṣe máa lọ náà ni tó kọ́ lọ́wọ́n bá kí ó bá yọ́nú sí wọn àti gbogbo àwọn àfáà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ṣáájú àti àwọn àfáà tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ ó bẹ̀rẹ̀ níbi tó ti bẹ̀rẹ̀ tó fi débi ó délé ni ọlọ́run bá mọ́ṣẹ́ bá wa ṣe dáadáa fún wọn àwọn àfáà wa tí wọ́n sí láyé mọ́ ọlọ́run kó bá foríjì wọn ọlọ́run kó bá kẹ́ wọn kó bá yọ́nú sí wọn kó bá ṣe wọn ní ọmọ àlìjẹ́nnà kó má ṣe wọn ní ọmọ náà gbogbo ẹni tó kọ́ wa tí wọn ò sí láyé mọ́ ọlọ́run kò bá foríjì wọn ó wá àwọn tí a ṣàǹfààní látọ̀dọ̀ wọn tí wọ́n ń bẹ láyé ọlọ́run ọba má pa wọn dàsá ẹ̀dá o ọlọ́run ọba kí o bá dúró tí wọn bẹ rahmatika ya rahman rahim abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ àwọn àwọn òbí tí wọ́n bí wa ọlọ́run ọba má fòrò wọn o ọlọ́run má dà wọn lá má ṣe wá ní fitina fún wa má ṣe àwọn náà ní fitina fún wa ọlọ́run jẹ́ kí wọ́n síra lórí yimán jẹ́ wọ́n síra lérí ẹni tọ́lọ́run ọba ti yọ́nú sí bi rahmatika ya àtúbọ̀tán wọn ọlọ́run jẹ́ kó dáa ẹnì kọ̀ọ̀kan wa náà àtúbọ̀tán wa ọlọ́run jẹ́ kó dáa àwa bẹ̀ lọ́wọ́n bá nínú títóbi rẹ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ọlọ́run kò fi wá láyà balẹ̀ má sọ islam dẹ̀sẹ̀ àná mbẹ́ àwa mùsùlùmí má sọ wá dèrò ẹ̀yìn fúnránṣẹ́ ìfọ̀kànbalẹ̀ sọ orílẹ̀-èdè yìí jẹ́ kí tọ́lọ́run kúrò wá lọ́rùn lórílẹ̀-èdè yìí bi rahmatika ya arhamar rahimin gbogbo àwọn tó ń bẹ nínú sọ̀rọ̀ náà wọn gbogbo ń tọ́lọ̀ ń ṣe fún wa tí ń jẹ́ dùnú fún wa rọ̀ ọlọ́run àbíọ̀ kí ilé ò ilé ò tó mọ́ ọlọ́run mọ́jú ó dìbànújẹ́ fún wa o ká tó lọ sùn lálẹ́ mọ́jú ó padà dìbànújẹ́ fún wa o gbogbo ètò ń pa wa láyà nínú àlámọ̀rí wa tó pé tá a bá ti rántí ó ń jẹ́ egbò ọkàn fún wa abẹ́lẹ́wọ̀n ní ìtòbí ọlọ́run kó bá a sọ́ọ́dì fọkànbalẹ̀ fún wa birahmatika ya arhamar rahimin birahmatika ya arhamar rahimin birahmatika ya arhamar rahimin àwa abẹ́lẹ́wọ̀n al-ilmu an-nafi' màtó ní albarika ọlọ́run kò jogún ẹ̀fẹ́ kọ̀ọ̀kan wa má jẹ́ ká ṣiṣẹ́ ní tá a ṣe tọ́lọ́run fi bínú sí wa ọlọ́run má jẹ́ ká lè dédé ẹ̀ èyí tá a ṣe tọ́lọ́run fi yọ́nú sí wa ọlọ́run jẹ́ kí ó rọrùn fún wa birahmatika ya arhamar rahimin birahmatika ya arhamar rahimin kókó tá a mú jáde nínú tíra yìí tá a fi parí ẹ̀ náà ni ká tún àníyàn wá ṣe ntẹ̀yìn ó gbà lọ́dọ̀ ọlọ́run níbi kéèyàn ó tún àníyàn ṣe ó pọ̀ khairun wa abqa ju tí èèyàn fẹ́ gbà níbi kéèyàn má ta ní èèyàn ṣe lọ ẹ wo ṣetán ìgbà tó fẹ́ lọ bá anabi adam àti ìyàwó rẹ̀ ọ̀nà alẹ́ adúlùkùn ala shajaratil khuld wa mulkin la yabla ṣé kí n júwe igi kan bẹ shajaratul khuld téèyàn bá ti jẹ́ èèyàn ló kú ma ọlá tí ò ní gbó láéláé òun ni fa akala àwọn méjèèjì bá jẹ ìgbà tí wọ́n jẹ tán tí wọ́n padà jáde náà àlùjáde àwọn jáde sáà padà kú àwọn padà kú so gurú ìtànjẹ ni ìlànà ṣetán ṣetán ni ó máa ti sọ ìyànìyàn rẹ padà ọba jókòó bíi dọ̀là kò sí nǹkan kan ni ṣùgbọ́n ẹni tó fi dáhùn lójú ni èèyàn ti ráwọn tó tọ́ àníyàn ṣe àmọ́ ibi tọ́rọ̀ wọn padà kángun sí tí wọ́n tọ́ àníyàn wọn ṣe ibi tọ́rọ̀ wọn padà kángun sí gbogbo aláǹlá àmọ́ gbogbo àwọn tí wọn ò sì tọ́ àníyàn wọn ṣe tí wọ́n tẹ̀lé lánàá èṣù lérí apẹ afẹ́jàfà lórí pa afẹ́jọ́ ń dá wà àmọ́ bí tí ọ̀rọ̀ wọn padà sí kí ni o tó kángun sí náà so èyí ò kò ó ti tó fún ọ kéṣù ọmọ tàn jẹ torí oríṣiríṣi ìtànjẹ ni ṣètò ọ̀nà ọmọ òun wá pé ìgbà wo ló jókòó dà ìgbà wo ló fẹ́ kíníkan kíníkan máa ń lọ kíníkan là so ti abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kí kó sànù wa kọ́lọ́n dó ti wa wákàtí àdáhùn wákàtí ẹ̀gbọ́n náà ó mọ̀ ni tó bá ti dá a lọ́dọ̀ àwọn òbí tán bí ọ kéèyàn ó dáa lọ́dọ̀ àwọn tó kọ́yàn lẹ́kọ̀ọ́ dáa lọ́dọ̀ àwọn tó àwọn tó súnmọ́ àwọn tó jìnnà sí ọ dáa téèyàn bá ti dáa tó bá ti dáa yín tọ̀ pẹ́nìkan ò rẹ mú yòókù lẹ́mìí àfáà ni òbí tó bí wa ń ṣàdúrà wa ṣàdúrà àfà tó kọ́ wa ń ṣàdúà wa. àyà tí a ní ń ṣàdúà wa. àyà tí a ní ń ṣàdúà wa. àwọn ọmọ tí a bí ń ṣàdúà wa. àwọn èyí tí a tọ́ ń ṣàdúà wa. àwọn àwọn ọmọ tí a kọ́ ń ṣàdúrà wa. àwọn ọmọ tí àna tí a ní ń ṣàdúrà wa. àwọn tó mà wá ń ṣàdúrà wa. àwọn tó mà wá ń ṣàdúrà wa. àwọn tó gbọ́ wa ń ṣàdúrà wa. àwọn tó rí wa ń ṣàdúrà wa. àwọn wa ń ṣàdúrà wa. àwọn tí ò rí wa ń ṣàdúrà wa. àwọn wa ń ṣàdúrà wa. àwọn tàjọ gbé ń ṣàdúrà wa. àwọn tàjọ gbé ń ṣàdúrà wa. àwọn ọ̀rẹ́ tí a ní ń ṣàdúrà wa. àwọn ọ̀rẹ́ tí a ní bẹ́nìkan gbé wá ṣe pé ó dìre bẹ́nìkan gbé wá ṣe pé ó dìre bẹ́nìkan gbé wá ṣe bẹ́nìkan gbé wá ṣe pé ó dọ̀la bẹ́nìkan gbé wá ṣe pé ó dọ̀la bẹ́nìkan gbé wá ṣe pàdúà ni bẹ́nìkan bẹ́ẹ̀nì kan pókú bí ta ó rìn ó jẹ̀bi bẹ́ẹ̀nì kan pókú bí ta ó rìn ó jẹ̀bi bẹ́ẹ̀nì kan pókú bí ta ó rìn ó jẹ̀bi ká tó àníyàn wá ṣe ká ṣe dáadáa sí gbogbo èèyàn ìyẹn ni ìpìlẹ̀ àṣeyọrí ìyẹn ni ìpìlẹ̀ gbígbàdúrà torí pé ẹni tó bá dúró ti tọ́lọ́hún tó tún àníyàn rẹ̀ ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹyin àtàpátá bẹ́yìn bá bọ́ọ̀lù àpáta ẹ̀yìn náà ni ó fọ́ bá àpáta bá bọ́ọ̀lù ẹ̀yìn ẹ̀yìn náà ni ó fọ́ so ló fi jẹ́ wípé n tí mọ́mọ ènìyàn sá káàkiri ọ̀sá gbẹ́rẹ́ mọ́dàrí kan kìnnì kan gbẹ́rẹ́ akéènì wọ́n fi sá gbẹ́rẹ́ hùn kìnnì kan ayé ń ṣe ọ́ ìwọ ló ń ṣe rẹ̀ nítorí pé àárín ìwọ àtọ́ lòun ò dáa àárín ìwọ àwọn tó bí ọ àtàwọn tó bí ọ kóbìnrin ó wù ọ sọ̀sùn pé ó sì oríire ìwọ ọmọ ẹ̀ ó ti tó àfáà tó kọ́ yẹn ni pé ọmọ ẹ̀ ó ní àlùbáríkà ó ti tó àwọn tó súnmọ́ yẹn tí wọ́n jù yẹn lọ wọ́n fún yẹn pé ọmọ ẹ̀ ó ní àlùbáríkà inú ti tó látara àdé eléyìí ìyẹn ni ká dì mẹ́rù ìyẹn ni ká dì mẹ́rù lórí gbogbo àwọn kan tí à ń kọ́ nínú ẹ̀kọ́ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala eléyìí tí awẹ́ ọlọ́run jẹ́ kó ṣe wá láǹfààní ẹ̀lú ògbó ọlọ́run inṣàlá a tún sọ tíra míì tí a ó tún mú inṣàlá fìlọ́sọ́bọ̀ al-muqbil allahumma ya muyassir al-umur yassir lana umurana kulla wala tushmit bina aduwan wala hasidan ya rabbal alamin اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وعملا صالحا متقبلا وشفاء من كل داعي اللهم عليك توكلنا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 اللهم لا تكلنا إلى أنفسنا فنعجز ولا إلى الناس فنضيع اللهم لا تكلنا إلى أنفسنا طرفة عين ربنا عليك توكلنا ليس لنا رب سواك لا تكلنا إلى أنفسنا ولا تكلنا إلى الناس يا رب العالمين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك